odò kan ní ó gun ọ ní ó tọ ọmọ fún ọ ọ̀nà tó lọ kúnlẹ̀ ń tọrọ ọmọ ó sì lóun ò ní pe nǹkan míì òun ò ní ṣe nǹkan míì máa bọ̀ lọ́hùn. sẹ́rí pé ó léwu nígbà téèyàn ń pọnmi sínú kínní inú apẹ̀rẹ̀ ni. ọ̀jẹ̀jẹ̀ tán ọbẹ̀ jẹun náà jẹ́ ọ̀jẹ̀jẹ̀ ọ̀túnba ìjẹun náà jẹ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń gbáyé lónìí o ọlọ́run ọ̀rọ̀ al orin tó yẹ ká máa dá síra wa létí ń jojúmọ́ òun lọ̀rọ̀ ọmọ ọlọ́run lọ́kàn òun lọ̀rọ̀ sin ọlọ́run lọ́kàn kí ló dé létí torí pé gbogbo nǹkan mi ò lè dúró bóun ọba ti dúró òun ni foundation bọ́lọ́run ti gbé kalẹ̀ ni àfi bí foundation yìí bá dúró kírun ó tó dúró káwé ó tó dúró bọ́ ọ yọ zakantọ́ lọ́wọ́ ẹgbàánu hajj ntí ẹgbàánu ọlọmọta sí fún mi àtẹ̀yìn o ẹ̀rí inú àwọn ọ̀nà ìmánì eléyìí tá a yà yín júwe fún wa bọ́ ọba gba ọlọ́run ọba gbọ́ tán ní gbogbo ọ̀nà tó yẹ òfin gbà á gbọ́ ìta ṣàlàyé díẹ̀ fúnra wa ń bẹ̀ lánàá wọ̀lìyàwó mẹ́lẹ̀ ààrẹ inú ti ń jẹ́ ìmánì téèyàn fi di mùmínì òdodo kàmájà fi hadith Jibril níjọ́ tí màláìka Jibril wá bá nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam tí ń bi ànábì pé akhbirni anil iman ṣàlàyé fún mi kí là ń pè ní gbàgbọ́ òdodo gbogbo ẹni tí ń pèrè ní mùmínì kí ni tó máa pè yẹn dólùgbàgbọ́ òdodo àwọn tá ànábì sallallahu alaihi wasallam ń kà ń jọ náà òun ní bẹnu àyà yìí o bọ́ bá gbọ́ lọ́n gbọ́ tán ọ tún gbà pọ́jọ́ kan bẹ́ẹ̀ tí jọjọ gbẹ̀yìn òun náà wọ́n ń pè lọ́jọ́ àlìkìyàmá bówó ọpẹ́ lọ́jọ́ àgbẹ̀ǹde ọ̀kan náà gbogbo ẹ̀ kọ́ ọ ságbà pé ọ̀tán sáyé yìí o gbogbo ní téèyàn bá ṣe láyé yìí ó ṣe é dáa kò ṣe é dáa ọ gbọ́dọ̀ wà nù àdìẹ ọkàn rẹ wípé olùwọbọ bíọ bàbá àdìjọ gbẹǹde àlùkìyàmà. Hello, tengo cámara, ¿no? Eh? gbà pé gbogbo ní téèyàn bá gbélé ayé ọlọ́run ó o kọ́wọ́ òròjọ́ tiẹ̀ lọ́dọ̀ ọlọ́run. ọba tí ì ní eléyìí náà nínú ìmánì ìmánì rẹ̀ ò o. lọ́kùnrin lóbìnrin mùmíní e ọ̀rọ̀ ńlá lélẹ́yìn náà o ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí lónìí bí ọba fẹnu takọjọ àlìkìyàmọ ìwà ọwọ́ rẹ̀ ọjọ mọtẹni tó gbà fàlìkìyàmọ ń bẹ o. àbí mùsùlùmí tí ọsàbòsí fọmọ làkejì rẹ̀ títọ̀ ń wá wo tí ó fún un tí ò rí tó ní àá ọ̀dà òun fa yín lọ́lọ́run lọ́wọ́ bẹ́ẹ̀ bá fún un ní nǹkan òun láyé yìí òun gba lálùkìyámọ̀ mùsùlùmí ò tún wá bú ẹ̀rín já ó tiẹ̀ sọ́ọ̀sá ni béèrè mọ́ àlùkìyámọ̀ ń gan lọ́dà eléyìí kọ̀ọ̀sẹ̀sẹ̀ dìgbà tó bá fún un believe in the last day attitude rẹ̀ ti ṣó pé ọ̀gbà pálíkì àmọ̀ ni bẹ́ẹ̀ àìnígbàgbọ́ sọ́dọ̀ gbẹ̀ǹdé àlìkìyàmà ó léwu is a pillar of our faith bá ànábì ti júwe rẹ̀ nù ànábì ní sallallahu alaihi wasallam náà àwọn orígun mẹ́fà tí máa jẹ́ múmi níní ọ̀kan nù rẹ̀ ní kíni al-imanu bil yawmil akhir kéèyàn gbà pọ́jọ́ kan bẹ́ẹ̀ o ọjọ́ àlìkìyàmà kìí sọ̀rọ̀ àwàdà o mo wá ní ọ̀pọ̀lọpọ̀ béèyàn ọba fẹnu tako dé ọ̀gbẹ́ni àjìyàmọ má fi wà tako o in some cases ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ọmọ ànábì ádámà mùsùlùmí ìwà rẹ̀ ìṣesí rẹ̀ gbogbo rẹ̀ ń tẹ́ ń pọ́ǹtì sí ni pé ọ̀dẹ́lẹ̀ yìí lójú pé bóun bá kú ọlọ́run ó gbé ẹ rí inú wà ẹ rí inú ọ̀rọ̀ gbogbo eléyìí náà léwu fún mùsùlùmí ó léwu o nítìtorí pé béèyàn bá wo ìtàn àwọn kèfèrí ìtàná tá a máa gbọ́ ara àwọn kèfèrí tó burú jù lójú ayé anábọ Muhammad sallallahu alaihi òun ni alwalidu ibn al-Mughira alwalidu ibn al-Mughira. al mughira ọlọ́run ọba tí yọ ò alààyè jáde látara òkú tí yọ ń tọ́ da jáde látara ń tí ọ̀dá àlùwalídù yìí ló bí ọ̀kan ná àwọn ọ̀gá àgbà fáwa mùsùlùmí tá ń pè ní khalidu ibn al-walid radiyallahu ta'ala anhu nínú àwọn tí ó gbóná ní kèfèrí àwọn ni àlùwalídù ibn al ó súnmọ́rọ́ àwọn àbú jahali. Abu Lahabi laburu kí làlùwàlídù máa dánwò ní gbòòrò Mẹ́kà àwọn àlùwàlídù burú débi pé bí wọ́n bá gbọ́ pé ẹnìkan wá gbọ́jà wá láti ìlú kan tí èso ọmọ Mẹ́kà àwọn wàá lọ ọjà àwọn làwọn fẹ́ rajà kò sí ní sanwó ó sì mọ̀ pé kò lè mú un àjòjì níyà yín <laughs> ta ló wí fún pé wàlídù lọ́yìn ọjẹ́jọ́ agbẹ́mọ̀nsó èmi ní jíjàre lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ nìgbé tí ayé táwọn ń gbé ọwọ́ agbè bẹ́ẹ̀ dìgbà tí ọlọ́run rán anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tẹ̀ ẹgbẹ́ kí ni àlùwàlídù máa dánwò nípìnlẹ̀ ìsìláàmù wọn ni wọn bá lọ ọjà yóò wá wo òní ìyá ṣọ́ọ̀fù ẹlòmíì ẹni wọn bá gbọ́ pé eléyìí náà ti ń tẹ̀lé Muhammad ẹni kó ti di ó ti di kíni ó ti di mùsùlùmí ọ̀dọ̀ ẹni olóhùn tó fẹ́ rajà yọ wà arajà kò ní sanwó bí tọ̀hún bá wá sìn qatalahu Allah ẹgbẹ́ kí ni àwọn àlùwàlì ìdọ́ máa wí yá ẹbọ ga yín ní bẹ́ẹ̀ bá kú yóò tún dìde wàá gbàǹjọ́ náà ọ̀rọ̀ kèfèrí mi mo ni kéèyàn ó fi èso ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu yẹn o fi èsì wà rẹ o àwọn àlùwàlì dò bìlíìbù pé báwọn bá kú ọlọ́run ó ṣe kí ni ọlọ́run ó gbé àwọn dìde wọ́n sì fi hàn bẹ́ẹ̀ débi pé bí wọ́n bá tún yànyàn jẹ yóò sì tún wí jáde gbà ah, ebi ọ̀gá yín sọ pé àlè àlìkíyàmà àbíkílẹ̀ ń bè é wá gbàǹjọ́ náà mùsùlùmí tí ń bá tún wá ń wúrú wà báyìí àbí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí lónìí kọ́mọ kó ń wà ewu o ìnígbàgbọ́ pọ́jọ́ ń bẹ òpó kan lọ jẹ́ nínú òpó kínní nínú òpó Islam dákun jẹ́ ẹnu rẹ̀ ó júwe bẹ́ẹ̀ gbogbo ọrọ àwọn ọ̀rọ̀ ọmọ kó fi kan ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ọ̀dá tí ọ̀gbọ́dọ̀ máa jáde lẹ́nu olùgbọ́lọ́ngbọ́ ni pé ta ń takòtò o ẹ bá ti gbọ́jọ́ ń sanwó báwọn yọ takòtò ìgbẹ̀yìn sẹ́yìn náà náà ń rí ni adébẹ̀rí ní ti ń jẹ́ ìmánì ọlọ́run rán níṣẹ́ ọlọ́run ní gbogbo ẹni tí ó bá gbà pé bó ti wí òun náà lórí tí ò fojú rí àwọn òun náà ní mùmínì òdodo ọgbọ́n bọ́lá ń ti pe mùmínì nínú Suratul Baqara ni alladhina yu'minuna bil ghaib al-imanu bil ghaib òun ní ìmánì gidi kò believe in the messenger tòun ta ìrí tí messenger rí èyí tí òjijì ọlọ́run lòun gbọ́ látọ̀dọ̀ ọlọ́run ìwò sí ń àmọ́ ọgbà gbọpọlọ ńlọ́ràn ìdí ń jẹ́ ìmọ̀nì náà nù. adákùn ẹja ṣe ẹlòmíì náà ni ó pọ̀ òun kà débẹ̀ àfi kẹ́ ẹ gbogbo nǹkan ni ó tó gbà má báyìí ń débi ọ̀rọ̀ o má báyìí ń débi ọ̀rọ̀ o ó kó báwọn tó ṣe bẹ́ẹ̀ lánàá ó lè ìnígbàgbọ́ tójú wo tó a máa gbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run agbọ́ lẹ́nu anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam èyí ń gan ní ń jẹ́ gbàgbọ́ òdodo olójó jẹ́ gbẹ́ngbà tọ́lọ́run oróyìn àwa mùmìnì kí ló pé ó ní alladhina yu'minuna bil ghaibi àwọn tí ń gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí ń gba nǹkan tí wọn ò rí àmọ́ wọ́n gbà pé ah, sọ́lọ́ ń lówí ah, orí bẹ́ẹ̀ náà nù torí náà ẹ dákun àwọn ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu mọ̀mìnì kò fi èsì o èyí tí ó máa tọ́ka bí ìgbà téèyàn gbà pé lẹ́yìn ikú ó tún kú o ọlọ́run ó gbé kó wá dìde o ọlọ́run ó gbé gbogbo ọmọ ànábì adama yóò sì ṣèṣirò ṣẹ́ wa àtàwọn àlìjọ̀nù sọ̀nà fúrugùlákùn ayé hasakọ̀lá ọlọ́run lẹ́yìn méjèèjì náà lẹ́rù jọ yòókù fúyẹ́ torí náà ẹ dákun ẹjọ́ wa nù tá a mọ̀ tí ó dúró lọ́kàn wa ìpè gbogbo ní tẹ̀yà bá gbáyé ṣe ń bí yìí bọ́bá díjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà yóò rojọ́ rẹ̀ o yóò rojọ́ rẹ̀ o èyí náà ni yóò sì máa wá kọ́ọ̀bù gbogbo àwọn arándanrandan míì nígbà yẹn bá mọ̀ pé àlìkìyàmà ń bẹ èyí nǹkan tó ń wà sí fún yàn ìgbé a bímbá wa ni mo ṣe gbé níjọ́ tí ọlọ́run ó bí mi ńkọ́ bímbá lẹ́nìkan ò rí mi níjọ tí gbàngbọ́ dẹkùn kọ́ gbogbo yóò náà ó tún kọ́ máa kìyàn mọ́lẹ̀ ni mo fi ní ẹlòmíì bí ọba fẹ́ nu takojọ́ gbèǹde àlìkìyàmọ̀ ìwà rẹ̀ ń tako èèyàn mọ̀ wò pé eléyìí ti ń wà báyìí ó sì gbà fọlọ́hún ó gbẹ̀hùn dìde yóò bì hùn lọ́láyà tọ́lọ́hún tó báyìí. ọlọ́wọ́ sàmánà wa torí náà man amana billahi wal yawmil inú tí ọtún gbọ́dọ̀ nígbàgbọ́ sí gẹ́gẹ́ bí múmi ní òdodo bọba gbọ lọ́wọ́ ọba gbọ́ bó ti yẹ tó gbà pé ọjọ́ gbèndé alikiyama kìí sọ̀rọ̀ ọ̀rọ̀ o kìí sọ̀rọ̀ àwàdà o inú téèyàn gbọ́dọ̀ gbàgbọ́ lọ́jọ́ gbèndé alikiyama òun lọ̀rọ̀ jahannama òun lọ̀rọ̀ alijanna pé alijanna ń bẹ fẹnitọ́ bá ṣe tiẹ̀ iná jahannama ń bẹ fẹni tó bá kọ tọlọ gbogbo eléyìí mùsùlùmí gbọ́dọ̀ gbàgbọ́ ọgbọ́dọ̀ gbàgbọ́ lẹ́yìn eléyìí wal malaika man amana billahi wal yawmil akhir wal malaika al imanu bil malaika inú gbàgbọ́ mùmíní téèyàn gbọ́dọ̀ má ní òní kó nígbàgbọ́ ń dá ẹ̀dá kan wọn èé séèyàn kọ́dà àwọn eré sálìjànú màláìkà ọlọ́run ni wọ́n olúwalá dá wọn látara àmọ́lẹ̀ àwọn yìí tí ọ̀fẹ́ ká mọ̀ nínú wọn ọjà mọ̀ wọn kẹrin nínú àwọn màláìkà láàmà kódà èyí tí a mọ̀ nínú àwọn màláìkà pọ̀ ju èyí tá a mọ̀ lọ ẹ̀rí lórí eléyìí ni pé anábùwà Muhammad sallallahu alayhi wa anábì ní sẹ́rí kàábà tó wà lórí ilẹ̀ lọ́kankan kàába ní sánmà ilé ọlọ́run mi náà bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní albaitu alma'mur anabi ni yadkhuluhu kulla yawmin sab'una alfa malak anabi ni gbogbo ọjọ́ gbogbo ọjọ́ ní seventy thousand sab'una alfan nínú àwọn màláíkà ni wọ́n ń wọ albaitu alma'mur èyí tó wá jẹ́ mọ̀ ni pé ànábì láwọn tó bá wọ ọbẹ̀ lánàá tí òdìjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ wọn ní padà wá mọ́. wọn náà máa ṣírò seventy seventy thousand every day níjọ́ ayé ti bẹ̀rẹ̀ tó fi dùn ní tèmi rẹ̀ ń sọ̀rọ̀ tí ó sì fi dìjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ mélòó la fẹ́ mọ̀ nù wọn. a máa gbọ́dọ̀ nígbàgbọ́ pé àwọn màláìkà ọlọ́run bẹ àtàwọn tá a mọ̀ àtàwọn tí a máa nù wọn inú inú gbàgbọ́ ni o ọmọ anabi adama mùsùlùmí tó gbọdọ̀ ní. a sì gbọdọ̀ wá sọ àwọn màláìkà yìí di bí ẹlòmíì ó ní àwọn ẹmẹ̀wọ̀ ọlọ́run tá ń bẹ̀ wọn. ẹlòmíì iná àwọn ìtumọ̀ yorùbá kùránì mẹ́ẹ̀ẹ́ka ẹlòmíì ó ní àwọn ọba àfin ọlọ́run gbogbo eléyìí kọjá àlàní o ọlọ́run wa jẹ́gẹ́ bí ọba tí ó tún níjòyè àwọn màláìka rẹ̀ wá níjòyè àwọn ní ẹlẹ́wà kò rí bẹ́ẹ̀ o ìrántí ọlọ́run làwọn náà ẹ̀dá ọlọ́run ni wọ́n bọ́lọ́run ti dé mi àti wọ́n lọ́ dá wọn náà ó sì níṣẹ́ tí ń bẹ̀ wọ́n tí wọn ń wọn náà ṣe torí náà ìnígbàgbọ́ sáwọn màláìka kájí ó rí bọ́lọ́run ti fẹ́ o kì ṣe pé kéèyàn máa wá sin màláìka àwọn kan bẹ láyé lónìí méjì màláìka làwọn ń sìn gbogbo ẹni ọba sin màláìka ẹlẹ́bọ ni o torí ẹ̀tọ́ tọ́lọ́run bá ti sàlàyé fúnra wa ó gbé fún kínní ó gbé fẹ́ dà tọ́lọ́run dànù àwọn màláìka wọn kì í sọmọ ọlọ́run kọ́dà àwọn èsè gbákejì ọlọ́run kọ́dà àwọn èso lóye láàfin ọlọ́run ẹ̀dá ọlọ́run làwọn náà ó ní tọ́lọ̀ nítorí ẹ̀dá wọn ó sì níṣẹ́ tí ń rán àwọn náà bí ń ti rán ẹni ọba fẹ́ nu ọmọ ànábì ádámà náà níṣẹ́ àmọ́ ìmánì tí wọ́n tún gbọ́dọ̀ ní ni pé á ọlọ́run dá wọn kan o wọn èyí ṣe èèyàn wọn èyí ṣàlejànú wọn èyí ṣẹranko màláìkà ló pè wọ́n nínú àwọn tá a mọ̀ tó jẹ́ a mọ̀ òun ni màláìkà tí ń jẹ́ Jibril alayhi salam al-malak nínú àwọn màláìkà tọ́lọ̀ ní ká mọ̀ òun ni Israfil nínú àwọn màláìkà tọ́lọ̀ ní ká mọ̀ òun ni malakul maut nínú àwọn màláìkà tọ́lọ̀ ní kámà òun ni Ridwan nínú àwọn màláìkà tọ́lọ̀ ní àmà òun ni Máàlíkù Khazinu náà. gbogbo àwọn màláìkà pátá ló ní tẹ́kọ̀ọ̀kan tọ́lọ́hún bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa màláìkà Jibrilu lọ́lọ́hún rán sáwọn anábì ọlọ́hún òbí lórí wa Muhammad sallallahu alayhi wa sallam màláìka tọ́lọ̀ ń fi ṣètò pé ìjọba ìnira máa yóò kú láyé ó kọ tálùkùránì pé òní malakul maut èyí tó gbajúmọ̀ pé azarailu azarailu àwọn àlùfáà ní kọ̀sẹ́rì èyí tó dájú òun nípa olúwa pé ní kíni malakul maut màláìka kú bọ́lọ̀ ti pè náà nù màláìka kíni màláìka kú màláìka kan bẹ tí anabu muhammad sallam júwe pé gbogbo fetus ọmọ tí ń bẹ nù ìyá tó lóyún màláìka kan lọ́lọ́run ni ọmọ mójútó àfíàsí rẹ̀ ni mo fi ní gbogbo àwọn màláìka yìí ló ní sẹ́kọ̀ kan ọlọ́run rán àwọn náà ń sẹ́yìn òye sọmọ ọlọ́run òye sẹ́gbàkejì ọlọ́run ẹnu tí wọ́n ní ìdì nìkan gbàgbọ́ pé àwọn ẹ̀dọ́ ọlọ́run kan bẹ o ti ń jẹ́ màláìka òye sẹ́ni sẹ́yìn ẹjọ́ sí fún o wọn ìsẹni téèyàn pè bí ọlọ́run o ẹ̀dá ọlọ́run làwọn náà o àmọ́ gbọ́dọ̀ sako kọ́lọ́run náà wọn màláìka ẹni ọba ti bẹ́ẹ̀ kókó ní mọ́mí ní òdodo torí pé òpó kan ni òun náà nínú àwọn òpó ìnígbàgbọ́ sọlọ́run al-imanu bi man amana billah wal yawmil akhiri wal malaikati nínú tí mùmíní gbọ́dọ̀ mà tá a gbọ́dọ̀ gbàgbọ́ tá a fi jẹ́ mùmíní òdodo oníkó nígbàgbọ́ sí ti rọ ọlọ́run alukur'an karim kọ́dà ọ̀hún sì nígbàgbọ́ sí gbogbo àwọn tírà ọlọ́run tó ṣáájú alukur'an náà àmọ́ lọ́nà wo torí mistake ń wáyé ń bi eléyìí náà olúwa sọ tírà kalẹ̀ fáwọn anábìá ọlọ́run tó ṣáájú inú tírà tọ́lọ́ ń dákọ̀ fún wa tá a mà òun ni zaburu tanabi daoud aleyhi salatu wa salam òun ni atawrat tó fún anabi musa aleyhi salatu wa salam inú wọn náà ni al-injil èyí tó fún anabi isa aleyhi salatu wa salam gbogbo àwọn eléyìí lọ gbọ́dọ̀ nígbàgbọ́ sí pé a Ọlọ́run sọ tírà kan kalẹ̀ fanabi daoud ọsọ tírà kalẹ̀ fanabi musa ọ̀tọ̀ tí ó rà kalẹ̀ fún ànábì Ìsá àmọ́ kí ni ìlànà ẹ̀sìn tiẹ̀ òun ni jí ń bẹ nú Al-Qur'anil Karim yìí o ànábì sọlọ ń ránṣẹ́ mi àtiwọ òun là nẹbù Muhammad sallallahu alaihi wasallam. ọrùn létí kò sì dáa ẹlòmíín náà kọ́dà ń wá àti pé ọlọ́run sọ náà táwọ́rá àbí ọlọ́run sọ nù zabura dáúdá tálkùránì ń bẹ ọ gbọ́bọ́lọ̀ ń jùrò yàn alkùránì ni wà muhaiminan alẹ́ ọlọ́run nígbà tá a ti sọ tíọ́rà yìí kalẹ̀ ó ti is an encompassing book gbogbo wọn ló ti kónú gbogbo ń ti ń bẹ nù wọn lófin àti ìdájọ́ olùwà ni alkùránì rágbàbo gbogbo ẹ o má wàá òfin má wàá ìlànà má wá ìdájọ́ kí má ń bò míì mùsùlùmí àyàfi kíni àyàfi nù alukur'an karim. ẹ̀yin ọmọ ẹ̀yà wa tọ́lọ̀ ń sànú ọwọ́ anú ẹ̀sìn kan tẹ́lẹ̀ ọlọ́run wá fọ̀nà mọ́ odi mùsùlùmí mọ̀ pé o gbọ́dọ̀ tún máa rí fáà síwèé ẹ̀sìn rẹ̀ kan mọ́ pé báyìí ni bíbélì wí o báyìí lálùkùránì wí ló kù fún mùsùlùmí o ìtumọ̀ kọ́ gbà wípé ọlọ́run sọ tí ọ̀rà kalẹ̀ ni pé kọ́ ọmọ pa àwọn ànábì ọlọ́run ní nírọ́gbẹ́ ah, àtọ́lọ́run ọ̀rẹ́ wọn ń tẹ́ wọn kẹfẹ́ ra wọn lánàbì ni èyí ń lè kó bọ́ lọ́dọ̀ ọlọ́run o ọlọ́run lọ sọ tí ọ̀rà kalẹ̀ fún ànábì Dawud ó sọ kalẹ̀ fún ànábì Musa ó sọ kalẹ̀ fún ànábì Isa aleyhi musalatu wasalam àti gbogbo àwọn ànábì ọlọ́run tó kù nínú mistake tí ọ̀pọ̀lọpọ̀ ń kó sí pàtàkì jùlọ láwùjọ wa yìí òun ni pé ẹlòmíín rò pé ìwé tí wọ́n ń pè ní the holy bible lónìí òun ni tírà tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún anabi musa òun ni tírà tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún anabi isa aleyhima asalaatu wasalaam àṣìṣe gbáà lélẹ́yìí ọ̀rọ̀ kọ̀rọ̀ sí ní pẹ̀lú kọ́dẹ̀ lọ bí àwọn tó bá ní màá ń pa báìbù náà àwọn náà gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni n ti ń jẹ́ báìbù is divided into two ọ̀nà méjì ń bíbélì pín sí the New Testament and the Old Testament n ti ń jẹ́ Old Testament bóòlù àwọn Yorùbá máa ń pejọ́ hmm. májẹ̀mú láéláé májẹ̀mú láéláé old testament lè bó pè larubawa lárúbáwá àwọn àpè ní al-ahdu al-qadim al-ahdu al-qadim. oríṣiríṣi àwọn ìwé tí wọ́n kó jọ sínú rẹ̀ nínú àwọn bíbélì jọ̀hún-jọ̀hún kan forty six ni total number of the books of the Old Testament ńgbọ̀ ya àwọn kan district méje mẹ́ èyí popular lónìí thirty nine lẹ́ẹ̀bà mẹ́ ẹ gbogbo thirty nine yìí náà lọ́lọ́run fẹ́ràn ti gbọ́ lónìí pé a ah, májẹ̀mú jọ̀hún ni tànẹ́bí musa májẹ̀mú tuntun ni tànẹ́bí isa ẹni ọba ní báíbù èyí táwọn náà wí ni pé only five only five out of either thirty nine àbí gíní àbí forty six wọ́n láwọn ní àtàwọ́rá <laughs> only five tọ gbogbo yìí tó kù ńkọ́ <laughs> bẹ́ẹ̀ náà ni bọ́ bá débi èyí wọ́n ń pè ní new testament yìí o wọ́n mùsùlùmí dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ògidì jẹ́ra lọ́lọ́run fún ọ yìí o nti ń jẹ́ new testament bó lọ́lọ́ ń pe tíra anabi Isa al-Injil ìmọ̀ bí ó ti yà yín lẹ́nu tó àmọ́ ìjìlù mẹ́rin ní bẹ́ẹ̀ ní new testament ìjìlù mélòó ìjìlù mẹ́rin ni o ìjìlù mélòó lọ́lọ́run sí ló ń fa anabi Isa ẹ̀yọ̀ kan ni o nínú new testament ọba kínní ìjìlù mọ́tà ọba ìnjílù mọ́rùkù ọba ìnjílù lókọ̀ ó sì bá ìnjílù yohanna òun náà lẹ́yìn ń pè ní gospel of Matthew gospel of Mark gospel of Luke àti títání gospel of John èwo ni gospel of Jesus níbẹ̀ àwọn ọmọ wọn ò sì wí fún wa ẹnìkan ò sì kílèmù ẹ̀ lónìí ó yí àwọn mẹ́jọ dàrú mọ́ wọn ọmọ mùsùlùmí lójú o tọrẹ lomi yọ máa da gbogbo ẹ̀ pọ̀ ní kíọrọ Ọlọ́run náà gbogbo ẹ̀ kíọrọ Ọlọ́run yàtọ̀ gbogbo àwọn ànàjí ìlú nobody is claiming kọkàn bẹ níta nẹbi yìí sáwọn aleyhi sọláàtú wàsálà àwọn tó kọ wọn náà wọ́n sọ wọn ló kọ wọn Matthew lọkọ kínní Injilu Master or Gospel of Matthew Luke lọ́kọ gospel of luke Mark lọ́kọ gospel of mark john lọ́kọ gospel of eléyìí sọ̀rọ̀ abẹ́lé o ọ̀rọ̀ ẹ̀kọ́ ni o ọ̀rọ̀ tó ní jìnlẹ̀ ni o àwọn ọmọ wa dàrú mọ́ wọ lójú kọ̀sẹ́nì kan ti ń kílèmù pé out of the four gospels ọ̀kan ni ti ìnjílù ìnjílù tọ́lọ̀ ń lòun sọ̀kalẹ̀ fún Ànábì Ìsá kò sí ń bẹ̀rù alayhi salatu wassalam. mẹ́rin la pè ní kíni ìnjílù. tẹ́lá wá wo mo ní forty six àbí thirty nine ní New Testament uh, Old Testament. The New Testament collects than twenty seven different books twenty seven ẹnìkan ló kọ more than fifty percent rẹ̀ ẹnìkan ṣoṣo kí ló kó ń tàn Paul bẹ́ẹ̀ ni àwọn Lárúbáwá pè ní kíni bóòlù is responsible for more than fifty percent àmì ìsàn ní iṣẹ́ òru dídí wọn náà lè lọ gúgú rẹ̀ pẹ̀lú tá ànábì isa tọ́lọ̀ ń fi gbógun sánmà ànábì isa òkú o níta Al-Kùránì wí fáwa nù o bẹ́ntì bá ń wí mẹ́ẹ̀ ọwọ́ abẹ́ ọba ti rí o nínú tíọ́ra tọ́lọ̀ ń fi rán ànábì ti wa tá ànábì wa náà ti ṣàlàyé rẹ̀ ni pé bal rafa'ahu ọlọ́run gbé Musa lọ sánmà ẹsẹ̀ padà bọ̀ alayhi salatu wa salam títí tá ànábì isa fi kú lórí ilẹ̀ yìí Paul was a disbeliever in him. Paul ọ̀tẹ̀lá nàbí ìta o. Ẹ lọ wádìí o. Nínú àwọn tí máa persecute àwọn ọmọlẹ́yìn ànábì ìta ọ̀gá ni Paul. Àmọ́ ń gbọ́ yá lẹ́yìn ìgbà tá ànábì ìta gun sámàtá Paul lòún rí náà wọ́n sì fi ìmọ́lẹ̀ hàn án ẹ̀dàkùn bí yẹn bá wá rí mọ́lẹ̀ lẹ́yìn ẹni ó ní lẹ́yìn ọlọ́run fẹ̀sìn rán ọmọlẹ́yìn ni ó jẹ́ àbá àbá. àwọn kan sá lọ́mọ kí wà nẹ́bí láńgbà tí ń bẹ lórí ilẹ̀. òun ló tún dọ̀gá mọ́ gbogbo wọn lọ́wọ́ more than fifty percent lòun nìkan kọ. à ń sọ gbogbo eléyìí kó o fi mọ orí ọlọ́run fún ọ ìwọ mùsùlùmí kọ́ mọ orí ọlọ́run fún ọ tíra ọlọ́run ni o. القرآن الكريم ọlọ́run kí ọmọ sàtúnbọ̀ fẹsẹ̀ wá rinlẹ̀ lórí ẹ̀sìn òdodo ẹ̀sìn tó lu wa ní inna ad-dina inda Allahi al-Islam walhamdulillahi rabbil alamin. torí náà kásàlàyé báni wal kitabi ìgbà wọn tíra tíra ọlọ́run ni ó gbàgbọ́ kìí ṣèyí táwọn èèyàn ẹgbẹ́ rẹ kọ́ o kìí ṣe gíní kìí ṣe ìtàwọn èèyàn ẹgbẹ́ rẹ̀ kọ́ o and i'm repeating it nobody is ever claiming has ever claimed or is claiming pé ọ̀kan kan nù rẹ̀ òun ni tànẹ́bì ẹ̀yíṣà ntí wọ́n kọ tí wọ́n fi láwọn ń sọ̀tàn gbèsè ayé ànẹ́bì ẹ̀yíṣà ni ẹ̀wọ̀n kí ni wọ́n bá sọ̀tàn yẹn òun tó ń lè má sí níbẹ̀ náà kìí sọ̀rọ̀ ọlọ́run. àmọ́ o èyí wọn gbọ́dọ̀ wá mú ọ kọ wá dispute fact ṣe á alimami bí ọ wà mọ àmọ́ lọ ń tọ tí ọ̀rà kalẹ̀ fún anabi gini anabi musa kótó kan anabi isa ó sì tọ kalẹ̀ fún gini anabi isa nínú rìsáàsì kí àwọn onímọ̀ ìjìnlẹ̀ púrúfù ẹnìkan ò rí dispúrúfù lónìí of the five books tí wọ́n ń pè látàwọ́rá nínú old testament lónìí ibẹ̀ náà ni wọ́n ti júwe bá nẹ́bì Mùsá ti kú àti bí wọ́n sin sí lójú ayé rẹ̀ náà lọ́kọ̀ yóò kalẹ̀. ìbẹ̀ǹbẹ̀ lónìí. in arabi táwa fi ké wà má ta Mùsá abdulrab fi ardi muhab wà má ta Mùsá abdulrab fi ardi muhab. ولم يعرف إنسان قبره حتى اليوم Mùsá irú ọlọ́run yẹn o ó kú ní ilẹ̀ Muhabi ẹnìkan kan ò sì mọ bí kí sàárè rẹ̀ wà títí dòní Mùsá náà lọ́kọ̀ yùn òun náà ni ó tún mọ bí sàárè ara rẹ̀ wà. Alhamdulillahi Rabbil Alamin ìnígbàgbọ́ rẹ kì í ṣe pé kọ́ wá da gbogbo ẹ̀kọ́ lójú ọ wá sọ kura sọ kíra kan dẹ gbé alukura ni o ọ̀nà jìn síra wọn o tefetefe ọ̀nà jìn síra wọn o. wàlùkìtàb wànàbìyì inú tó gbọdọ̀ tó nígbàgbọ́ sí gbogbo àwọn anábì ọlọ́run ẹni ọlá ẹni ọlá ẹni àpọ́nlé ni wọ́n o mùsùlùmí tí ọba máa ń tí wọ́n ń ṣe ní ó pè é ẹ̀fẹ́ máa bú ànábì wa àwọn náà ó sì bú jésù ọmọ tó kọ lọ ni o ẹni àpọ́nlé ẹni yẹ ẹni ẹ̀yẹ ni gbogbo àwọn ànábì ọlọ́run la nufarriqu bayna ahadin mùsùlùmí lẹni tí èsè ìpínyà láàrin ànábì kan sí mi lójú ọ̀nà àpọ́nlé àti lọ́rọ̀ àti níṣẹ́ sí àgbọ̀dọ̀ máa pọ́n wọlé ẹni ọlọ́run ni wọ́n ìrántí ọlọ́run ni wọ́n kọ́ra bẹ́yàn bá bú ànábì lójú rẹ̀ ntẹ́ ìgbẹ̀sán kọ́ ni kọ́ máa bú ànábì Ìsá o ànábì rẹ̀ là ànábì Ìsá o ànábì rẹ̀ là ànábì Mùsá o ìrántí ọlọ́run ni wá o ẹnu yàtọ̀ láti sọ fún ọ yẹn òfin tí wọ́n gbé wá nígbà tí wọ́n ní òfin tànábì Muhammad ní tiẹ̀ sallallahu alaihi wasallam àmọ́ sọ̀rọ̀ ànábì ọlọ́run ànábì Dawud ànábì Mùsá alayhi salatu wassalam ànábì Ìsá anabi Sulaiman mùsùlùmí gidi kí n fẹnu ẹ̀ tẹ́ bá anabi ọlọ́run o kódà àwọn kankan ń bẹ nú àwọn tíra àwọn ìwọ mùsùlùmí ọgbọ́dọ̀ bọ bá kà ń bẹ ọgbọ́dọ̀ máa wí jáde o bẹ́ẹ̀ ni pé anabi Ọlọ́run kan mu tí ó tán ọba mú ọmọbìnrin rẹ̀ kan gùn ìwọ ọgbọ́dọ̀ máa wí yìí jáde o àwọn anabi Ọlọ́run yìí ṣèyàn jẹgbẹjẹgbẹ Ọlọ́run máa máa máa tà wọn ni láti ilẹ̀ láti kéke wọn ò ní yaran ọ̀ràn o pé ọ̀mùtí ni tẹ́lẹ̀ wá dà nẹ́bí ọlọ́run kò sínú àwọn ànẹ́bí ọlọ́run alágbèrè ni tẹ́lẹ̀ wá dà nẹ́bí ọlọ́run kò sínú àwọn ànẹ́bí ọlọ́run. aleyhi musalatu wasala alakumale abiyi abẹyẹ òun làwọn ànẹ́bí ọlọ́run gbogbo wọn pátá látòrí ànẹ́bí adam aleyhi musalatu wasala ó sì fi dórí ànẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam alayhi wa sallam torí náà nínú tí wọ mùsùlùmí gbọ́dọ̀ gbàgbọ́ òun ni kíni wà nábì kì í ọ gbà pé gbogbo àwọn anábì Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run ni wọn o iṣẹ́ Ọlọ́run ni wọn wá jẹ o àwọn èèyàn wá gbọ́ sí wọn lẹ́nu wọn ò gbọ́ sí wọn lẹ́nu wọn kálukú pàdé òun àtọlọ́run rẹ̀ àmọ́ wọn ò gbọ́dọ̀ fẹnu àkẹbá ọ̀kan kan nù kíni nínú àwọn anábì Ọlọ́run ọ̀dọ̀ wọ mùsùlùmí o níbẹ̀ àwọn kan ń ya fọ́tò ànábì lọ́nà tí ọ̀dà ìwọ náà wà lọ́ọ́ mú kínní oníwọ̀ náà yà sí ọ̀yà sí ànábì lọ́nà tí ọ̀dà ó jìyà lọ́dọ̀ ọlọ́run o ànábì ọlọ́run lànábì Ìsá èyí tí wọ́n ń pè ní Jésù alayhi salatu wassalam. wà á tẹ́lẹ̀ máa ẹ̀dá kún kí ni ọlọ́run júwe fún wa wàlákínà albirra iṣẹ́ olóore ni ó àwọn tó gbọ́dọ̀ ṣe ni ó bẹ̀rẹ̀ látòrí iṣẹ́ ni ìnígbàgbọ́ nígbàgbọ́ tààrà sọlọ́n nígbàgbọ́ tààrà tí àwọn àwọn tọjọ ọjọ́ gbẹndé alikiyama ń bẹ má fi wà rẹ takò má fọ̀rọ̀ rẹ takò onígbàgbọ́ pé Ọlọ́run sọ síra kalẹ̀ lódodo fáwọn ànábì Ọlọ́run tó ti lọ pọ̀lọpọ̀ ẹ láàrin mani àmàwọ gbọ́dọ̀ dènà ìfàsì pọ́lọ̀ ń fi kíra àwọn anábì ọlọ́run ọ nígbàgbọ́ sáwọn anábì ọlọ́run yìí náà tó etí yẹn dégbèdégbé o ránṣẹ́ ọlọ́run ni wọ́n ọ̀gá wa ni wọ́n o gbogbo eléyìí ẹ dákun bẹ́ẹ̀yàn bá ti ní kò jẹ́ mú mi ní òdodo o bẹ́ẹ̀yàn bá ti ní kò sí kínní kò jẹ́ mú mi ní òdodo o tọ́ wà á ṣàlùmáà bàbá wa ní gbogbo eléyìí ìjẹ́sẹ̀ rí parí kò parí yìí mùsùlùmí lẹni tí ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí completely ẹ gbọbọlọ ti wí ni ó dókòló fèsìlmí káfàtà ẹ wọnú ọlà ẹ wọnú ẹsẹ ọlà yìí yányá àtòrí àtara àtẹsẹ̀ yín ni ẹ fi kó sínú islam ẹ má jẹ́ ọjẹ́ pórí ń bẹ́ nu ilé ẹsẹ̀ ń bẹ́ ń ta ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti dì lónìí bọ́ọ̀lù ń bá ní kó rí ọ̀rọ̀ ìmánì tó jẹ́ pilẹ̀ yìí àwọn pilẹ̀ ní ìmánì yìí tá wí èyí wọn ò pé kọ wá má mójútó àwọn branches náà gbogbo ẹ lọ́lọ́run ó wò ó torí náà ẹwà ara ń tọ́lọ̀ ń ká pé ń bẹ nínú bírù nínú tẹ́ dáadáa tọ́lọ̀ ní àwáyéwáṣe lára rẹ̀ ní kíni wà á tàlmálà àlà hubbihi zawil qurba owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwọ nìkan kò ní ara bírù náà mùsùlùmí tí ọba tí ìmọ̀ débẹ̀ lọ́ọ́ mọ̀ ọ́ owó ọwọ́ rẹ kìí ṣe tiẹ̀ o olúwa ti tètò pé àwọn kan jẹun ọ̀dọ̀ rẹ wọn ò ti jẹ àwọn kan wọṣọ ọ̀dọ̀ rẹ wọn ò ti rí àwọn kan lọ léèwé kùfíìsì wọn ọ̀dọ̀ rẹ ni ó ti jáde o sì gbọ́dọ̀ má ṣe bọ́ bá mú mi ní òdodo wà á tàlmàlà ká máa náwó sọ́nà tí ọlọ́run fẹ́ nínú kíni nínú bẹ́rù ni o ọlọ́run ní ń dè fáyín bẹ́rù yìí o kìí téèyàn o ọba nígbàgbọ́ tán sọlọ́run síjọ́ ọgbẹ̀yìn màláíkà àwọn tíra àwọn ànábì ọlọ́run ọ gbọ́dọ̀ yahun o ọ gbọ́dọ̀ má náwó síbi tọ́lọ́run fi ọ sí o ó kéré ní lọ́dọ̀ rẹ àbọ̀pọ̀ bó ti mọ̀ ọ́n náà bẹ́ẹ̀ náà lọ́lọ́run ó bì ọ́ ìsọfẹ́ nìkan lé lónìí ìmẹ̀ntì ṣé wọ́n ni àbí àbí ẹ ok lẹ́yìn jimá lónìí náà ni bọ́yá bu abdulrahman adérin oyè lọ́wọ́ àlọ́dọ̀ mi mo kàn rí aláàtì kan lórí àkáǹtì mọ́sálásí tá a wí fáwọn èèyàn pé àwọn gadget àwọn instrument tí ó lè máa stream máa stream live lecture sí pẹ̀fẹ́ rà tẹ́lẹ̀ níbi owó èló lẹ́lẹ́ nídìí one point five million mo wá rẹ nìkan ó sẹ́ndì two hundred naira two hundred naira rẹ̀ yìí bóyá gbogbo tó ní láyé bóyá five hundred naira náà ó sì rọ́jú pẹ̀lú one point five lẹ́ wá eléyìí ní oṣù kan mẹ́rin ó sì transfer two hundred naira and I was extremely happy to see it. ọlọ́run ò pé o ṣe jura rẹ lọ ìwọ tó ní ju five hundred tó mú two hundred pẹ̀lú ẹni tó ní bílíọ̀n tó mú mílíọ̀n bákan náà ní lọ́dọ̀ ọlọ́run ọlọ́run mọ̀ ọ́ mọ̀ síbi tó ọmọ nu àmọ́ njọ́ tí wo ní bílíọ̀n náà bá tún wá ná two hundred ibẹ̀ ń lè wúwà fún ọ ò lè parọ́ fọlọ́run ọmọ bí tó ń kẹ́ ọ dé ẹsẹ jásùnmí tanra wa gbogbo àwọn àmàrà kàtẹ́ máa fáwọn èèyàn àdúró òun lẹ́fẹ́ kó lọ mọ́sálásí à wọ́n mọ̀ pé lówó ọlọ́wọ́n mọ̀ pé lówó gbòmọ̀ràn bú ẹ̀dọ́ ohun méjì ẹ̀ bá fún wọn ládùúgbò ohun nísìnyí olúwa lọ ń bá sòwò ọláyìn olúwa lọ ń bá sòwò ó sì mọ ibi tó ọmọ ẹni ó gbé two hundred naira ní fifty percent yóò gbowó rẹ̀ ọlọ́mọ ìná ìládẹ ni ó ná fifty percent nínú ìbílíọ̀n náà lọ́wọ́ fún un torí náà ẹ̀dá kan ẹ̀já mọ̀ á sì máa lè náwó síbi tọ́lọ̀ ń fẹ́ ká náà sí nínú kíni nínú bẹ́rù ni o nínú dáadáa tọ́lọ̀ ni ọwá yìí wá sí ni o ọ̀fọ̀wọ́ kan yàn lẹ́mìí lọ́pọ̀lọpọ̀ ọdún tẹ́ ẹ bá dé ẹ bá rí pé bìkan wọn ń kọ látọdún kẹwàá ẹwádìí mọ́sálásí ni pé ọdọọdún mẹ́wàá lónìí tí wọ́n ti ń kọ mọ́sálásí yà ni èsè ẹ bá rí bí àwọn tọ́lẹ̀tì kan sọ́fẹ́ lè máa rùn báyà ń títí ẹ̀wádìí dáadáa tọ́lẹ̀tì mọ́sálásí ni ọ̀rẹ́ ni mójútó. àmọ́ máa ń wí fáwọn èèyàn mo ní ojú ìjẹ́ ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni olówó àbọ̀ gbajúmọ̀ náà ní àbọ̀kàwé náà ní yọ wàá lálejò ńlé rẹ̀ wọ́n wàá pè wọn òun náà ni ọmọ wa sọ fáwọn àlejò pé ṣé ẹ níbi toilet ẹ wọ toilet ká tó lọ mọ́sálásí wa toilet mọ́sálásí wa yẹn ò dédé o toilet ilé ọlọ́run ò dédé toilet ilé tiẹ̀ sì dé wọ́ ó yà á máa lo common sense ọmọ kele ọlọ́run lọ́nà ká dín ni. wá wá tóun náà fi dé wọ̀ ọ́ gbogbo nǹkan náà yẹn ń gbà míì èso owó tó pọ̀ ọgbà ya kan tí ò rí sẹ́ ẹ máa wá fọ tọ́ílẹ̀tì yìí lójoojúmọ́ ní màá fún yín ní twenty thousand naira lóṣù kọ̀pọ̀ bọ́lọ̀ ń bá kí ọ débẹ̀ àgbẹ̀ ẹ̀ka lọ́lẹ́ tó kó lé o tọ́ílẹ̀tì mọ́tàlájú àyẹ̀wò kan máa ń ní kò o. wọn náà wá bí ó ṣe ṣe dé bí ó ṣe ní rùn ilé rẹ bọ́ ń fọ ni bọ́ bá fọ ilé rẹ náà yóò rùn. wọ́n máa ń sọ fáwọn èèyàn pé gbogbo wa ká má tanra wa o ká ní e pààrọ̀ àwọn nǹkan lè rẹ̀ lọ́dọọdún àbọ̀dún méjì méjì kọ́dà àwọn ẹlòmíì oṣù mẹ́fà mẹ́fà àgá rẹ̀ ọ̀bàjẹ́ o ó di rí bọ́dún ọdún ti tó pààrọ̀ ọba ìgbẹ́jọ́ ohun táwọn èèyàn lo rọ́ọ̀gì ni à ọ̀dọ́ọdún ni kódà yẹn ọmọ iléèwé wọn náà ń chẹ́ǹjì kápẹ́ẹ̀tì rẹ̀ ẹ wà á dé mọ́sálásí rọ́ọ̀gì ọ̀dọ̀ tí débi pé yọmọ wa ká máwọn èèyàn lára yìí wọ́n sì tún máa fọwọ́ nà wọ́n tún kírun táwọn tún jáde sí wọn ò rí sí nǹkan kan kílé ọlọ́run ò rí bẹ́ẹ̀ kò sí nǹkan kan kílé táwọn sáti dùn ó. tó àwọn nǹkan wọ̀nyí èè. Eh, ọfà kéèké o ilé ọlọ́run lọ́lọ́run pé mọ́sálásí o especially ńlẹ̀ yorùbá torí mo ń kàn bí àwa pẹ̀lú àwọn tó súnmọ́ wa jù àti ẹgbọ́dọ̀ máa sọ̀rọ̀ mùsùlùmí ilẹ̀ yorùbá pẹ̀lú mùsùlùmí saudi ọ̀dájú àmọ́ kájí ẹ̀ máa sọ̀rọ̀ mùsùlùmí attitude mùsùlùmí ilẹ̀ yorùbá àti mùsùlùmí ilẹ̀ haúsá náà àwẹ̀ ní bọ̀ yẹ lọ wò ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ilẹ̀ haúsá lẹ́kẹ̀ẹ́ wọ́n máa gbọ́dà tuntun lé wọ́n máa ká gọ́ọ̀gì wọ́n máa gbà á ah, ramadana ń bọ̀ kọ́ra àwọn onímọ̀ tó ṣe kọ̀wé nìkan kó kí n ń ṣe fọlọ́n ni attitude ilẹ̀ yorùbá ti lé ọlọ́run ó kù bí ẹ̀ka tó ara wàá tá máa là máa náwó ibi tọ́lọ́run bá bá fẹ́ fọlọ́n bá bùn ọ tó lè kó didi mọ́sálásí ọba ń bẹ́ẹ̀ bọ́ọ̀ bá lẹ kó didi mọ́sálásí èyí tí ń dọ̀tí ń ràn yín náà wọn náà wá tó ṣe ń bẹ́ẹ̀ wọ́n ti jáná mọ́sálásí mi nísìnyí ó tó oṣù mẹ́fà ńgbà àwọn òróró bíìlì kan. àwọn èèyàn sì kọ́ra wọn sì máa wọbẹ̀ náà wọ́n máa jáde ilé ọlọ́run ọba sùkùn káwọ́ sáti níná lé kọ̀ọ̀kan àwa náà máa wá gbé à nǹkan lọ́dọ̀ ọlọ́run ṣe báyìí pọ́lọ́ ń sànú wa àmì ẹ̀dàkùn ẹ̀jẹ̀ àtà parada o ẹ̀jẹ̀ àrònú pé wàdà o nínú àwọn ọ̀nà ibi tó wọ́ ilẹ̀ Yorùbá òun ni náwó sí nǹkan tọ́lọ́n ọwọ́ púpọ̀ bàbá kọ̀m̀pì ara wa pẹ̀lú àwọn ìlú míì ẹ̀yà míì kọ́dà láwọn tí ó jìnnà sí wa ní Nàìjíríà tá a jọ ń gbé yẹn àtẹ̀tọ́ máa wá sọ àwọn funfun ọlọ́run ó ti rọrùn fún wa torí náà mà pé nù dáadáa ní kíni wà á ta àlùmá èèyàn máa lè tọ́ bá pọ̀ kọ́ máa náwó síbi tó dáa ní o ara àwọn bí ó da ọlọ́run júwe rẹ̀ fún anú àyà yìí náà ọlọ́run ní àlá ẹ̀bì yìí Allahu akbar wà á ta àlùmá làálà ẹ̀bìhì zawil kurba ọlọ́run láwọn tí ọ máa fún lówó èyí ṣe mọ́sálásí nìkan lọ́lọ́run ní ọ náwó tí akànyà lọ bẹ̀rù ni ara ẹ̀ náà ni àmọ́ kọ́dà mọ̀ para àwọn tó yẹ kọ́ ọmọ náwó rẹ̀ fún ọlọ́run ò pé ìdí wọn náà ó fi jẹun ni ó mú wá ètò sẹ́kù náà ló béèrè lẹ́yìn tí wọ́n jẹ tán tí àwọn ọmọ rẹ̀ jẹ táwọn ìyàwó rẹ̀ jẹ àwọn tí ń bẹ lọ́rùn rẹ̀ ń tú láàsì náà àbí tó o bá tún lóbi láyé ọgbọ́dọ̀ bọ́ wọn gbogbo ohun tí wọ́n bá jẹ ọrùn rẹ̀ lọ́wọ́ àwọn àwọn dandan nu. No ọlọ́run ní bọ́ba ṣe léyìí tán àwọn mọ̀lẹ́bí rẹ rántí ọ̀nkù rẹ bóyá òun òbí máa bọ́ máa ti òrí ṣe jẹ́ rántí àwọn kọ́tíǹsì rẹ rántí ilé ìyá rántí ilé bàbá ọlọ́run lára àwọn wà á tàlí máa lànà ẹ máa rántí ẹ máa náwó ẹ máa náwó ẹ sànù wọn inú àánú tọ́lọ́run ṣe fẹ́yìn náà ọlọ́run wá fi kọ̀ǹdíṣàn kan sí bíi ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń náwó ní tí òjò níláda ni o olùwà ní àtàlímọ́lá àlá àlá tẹ́bì yìí àbọ̀mírù húnà àwọn àlùfáà onítẹ̀síwò ní yàrúdù ìlà àmúrẹ̀ àtàlímọ́lá àlá tẹ́bì yìí àìtẹ́bì yìí lílmọ́ wà àtàlímọ́lá àlá tẹ́bì yìí àì àlá tẹ́bì yìí lílmọ́ lọ́nà kejì wà á talmala ala hubbihi ay ala hubbihi lil ita'i ẹni tí ó nílá dátọ́ náwó nù fún mọ̀lẹ́bí àbí fún nǹkan míì náà one ala hubbihi owó yìí wò ó náà kìí sọ owó tí ọ̀fẹ́ ní ọmọ ná asọtẹ́lómi ò lè wọ̀ mọ́ngbà ọ ní ọ̀ràn ti sàrà àjẹkù oúnjẹ nìkan lẹ́lómi fi ṣe sàrà èyí tó ti tutù àbí ẹran tí wọ́n ti dé mọ́nú pírísà tí wọ́n fẹ́ mọ́ ó ti fẹ́ mọ́ ewu pé ẹ̀dá lọ gbé fáwọn àwọn mọ́lẹ́kẹ́wù ó ṣeun àwọn mọ́lẹ́kẹ́wù ọmọ fúrẹ́ṣì ẹran jẹ ẹ fi èsì ẹ dákun ntí jẹ́ kí ìnáwó nílá dànù àlá ẹgbìí ntọ́ fẹ́ ìwọ náà láìkì ẹni ọ̀nà eléyìí náà lóluwà tó ń wí na wa ń bọ̀ mí pé láǹtà náà ló bẹ̀rọ̀ hatta tunfiqu mimma tuhibbu bẹ̀rù náà nù ọlọ́ni bẹ̀rù tá a júwe fún yìí ẹ̀ lé àtìwẹ̀ ọ̀ǹtì gíní tẹ̀ bá tó nánú tẹ̀ fẹ́ràn nínú tẹ̀ fẹ́ràn jù ah, mú díẹ̀ nínú tó wù ọ̀hún náà wá sí pé ìdí òwúlò máa ìtòjú bẹ́ẹ̀ bàjẹ́ ẹlòmíì ní sọ oko èrè oko rẹ̀ sí oko gbẹ̀ síbẹ̀ níjọ́ táwọn bá bá wá ní àkíní ẹ̀ máa ti ń yọ kòkòrò níjọ́ òní ọ̀wà aránsì pé màá mú òró ń jẹjẹ irú tọ́lọ̀ ní ọ̀nà kan o ọlọ́run nírò èyí tó wù ọ́ yẹn náà ọmọ èèyàn làwọn tó ń lọ fún yìí náà ó wù ọlọ́run ló pin sọ́dọ̀ tiẹ̀ ju tiwọn lọ dúpẹ́ oore àlá ṣọ́bì yìí ìtumọ̀ kejì àlá òbíhìl ìta àwọn tí ọlọ́run ó fún ládàá pé wọ́n náwó àwọn làwọn tí wọ́n náwó tínú wọn ń dùn pé ah, èmi náà lọ́lọ́run sì ní máa náwó báyìí báwọn èèyàn kìí ṣe ètò èèyàn máa kúnjú pọ̀ jẹ́ ọmọ kanra ó tó náà ẹsẹ̀ ságbà rẹ̀rẹ̀rẹ̀ ah, irú yìí nǹkan lọ́n fẹ́ o wàlá irú owó bá nǹkan lọ́n fẹ́ o èyí sọ owó tó dọ̀tí tọ yẹyẹ dignity àwọn tó gbọ̀n lówó èlò náà ni ó gbọ̀n ọyọ́ wa ni wọ́n tò nùrùn àwọn ọmọ rẹ̀ ó tún máa wá da omi àwọn tó ń tún máa ká gbára ju wọ́n máa da omi sáwọn la wọn ò sì lé lọ torí ibi wọ́n jẹ lónìí ò sí. àwọn gbé wọn gbà àwọn ò ní lè ṣàdúrà fún ọ wọn nídìí ẹ ní tí wọn bá nídìí ẹ dignity ọmọ nìyẹn ó ti sọ fún ọ gáà èèyàn lèmi náà yà á máa yẹ̀yẹ́ mi báyìí àmọ́ yóò dùn ó gbàdí ọba ní nǹkan méjì ọjọ́ àmọ́ ru nínáwó báwọn ò ní ládàá ò lọ́lọ́run wí o wàá tàlímà làálà òbí ọ̀nàwó tára rẹ̀ yá sí nínáwó ni tó dùn mọ́ ọ yá alhamdulilayi kéèyàn náwó fáwọn èèyàn kó wá rí kí wọ́n dáa kí ni ìyá ọmọ ọdún ọlọ́run èmi ló sì ṣe ń sábà bí tí wọ́n fi yó báyìí èmi ló ṣe ń sábà bí tọmọ wọn fi rílé ìwé lọ báyìí kínú rẹ ọmọ dùn ntọ́lọ̀ ń fẹ́ nù o èdè pé ìtọ̀ ọ̀nà tó ń rojú àbẹ́ ìtọ̀ ọ̀nà tó tún kábàámọ̀ pé bàbá tí a mọ̀ pé wọ́n fi ṣe bísíǹnẹ́sì tó tún a báwa náà kọ̀m̀pìtì báyìí ah, àbájí fún wọn tó bá wọn ọtí bá gbó ládàá rẹ jẹ́ náà nù ẹ wo àwọn ẹ̀kọ́ yìí fún mùsùlùmí àtàlùmáàlà àlà hubbihi nítorí wọ ni ọ̀nà fìnnà lẹ́ni tára rẹ̀ ṣe kí ni ẹ̀ntara rẹ̀ yá ìdíkpẹ́ ni jẹ́ ọmọ fún mú pọ̀ àbí ẹlòmíì ọ̀rọ̀ burúkú ni ọkọ̀ sọ fún tálíkà kó tó fi tí ó fi lé lọ́wọ́ òun náà inú là ń fún yín o bàbá sì tún yá ẹ tún ní kíní gbogbo ọ̀rọ̀ rẹ́dẹ̀rẹ́dẹ́ báwọn ọ̀dà ẹ máa balada yẹn jẹ́ ni o ọ̀nà kọ́mọ́sá sàmánà wa ẹ̀ ọjọ́ ti lọ. إن شاء الله آية هي انا لا لازم في بره نكتب إن شاء الله تعالى ودي من دنيا ولا جاجب هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خيرا هاتي يا بني بيري 1 2 3 nù mẹ́ta náà là máa ń gbà tí táyìn bá wà gan ọjọ́ ti lọ náà quickly. àwọn tí a bá ní bèrè lọ́dọ̀ àwọn obìnrin bóyá kí a kọ́ ká fi ránṣẹ́. one two three. now. song. Aleykum salaam mo gbé ẹ̀yin ń sòwò lẹ pọ̀ dẹ́ ń gbọ́ dẹ́ ń gbọ́ ìgbà ojúmọ́ àbí ẹ tajà ẹ rajà sí náà ẹ máa béèrè dẹ́bi sin lọ́wọ́ náà o ọ̀ náà náà náà. Náà náà pípé àfáà ní òun ń tajà àmọ́ irú pírọ́dọ̀tì tó ń tà yìí òun èèní ńlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà àbí òun ọmọ rẹ̀ jẹ́ ní ó mú owó wá ọba tí wàá mú wa lòun sáré lọ́ọ́ rà á síbẹ̀ náà ni. lójú ayé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọ̀kan náà àwọn sọ̀hábì anábì tá à ń pè ní Hakim ibn Hizam radiyallahu ta'ala anhu òun lọ́wọ́ á bí anábì sallallahu alaihi wa sallam nírú béèrè yìí. Hakim náà ní oníṣòwò ní mí o àmọ́ ń gbà míì àwọn èèyàn béèrè nǹkan kan yìí sí ní ǹjẹ́ mo lè tà á bí n bá ti wá tà á tán owó tí mo gbà ọ́ náà ní kí n lọ síra ànábì ní la tabi' ma laysa 'indaka la tabi' ma laysa 'indaka ah, á mọ́tàntó tí ì ní o mọ́tàntó tí ì ṣe kí ni tó tí ì ní hadithun sahih hadithi kí wàá nìtúmọ̀ mọ́tàntó tí ì ní tá gbọ́ yé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ti abdullahi ibn abbas radiyallahu anhuma wọ́n gbà wá anabi ni man aslafa fi shay'in falyuslif fi kaylin ma'lum wa waznin ma'lum ila ajalin ma'lum anabi bá wọn tí wọ́n ń taaró ọjà kan gbòòrò madina wọ́n a máa pè ní bay'u salam àbí bay'u salam anabi wá àṣẹ ti ni wọ́n ti ń ṣe ẹnu correction tá ànábì ṣe fún wọn nìyí ànábì níbẹ̀ bá fẹ́ máa tajà sálàm àbí sálàfo ẹ̀sàjọ́ jẹ́ measurement ẹ̀ mà ìmọ̀ wéètì lẹ́ lò ní iye lẹ́ òǹkàlẹ́ kà ní kó sì jẹ́ pé títí dìgbà tẹ́ ẹ mà ẹ mẹ́jọ jẹ́ gbà tẹ́ ní dápégbà báyìí ní ọjọ́ òdìlẹ̀ kí ni tó máa bẹ́ẹ̀ ọ̀sálà tá ànábì bá tí wọ́n ń ṣe tí ó sì kọ́ òun ni pé èèyàn lè san owó kalẹ̀ wípé bọ́jà bá dé o èyí wàá ṣe kíni ẹ́ èyí wàá gbà. hadith méjèèjì yìí òun lèyàn gbọ́dọ̀ gbọ́yé papọ̀ ní òfin ní ma túmọ̀ ọ̀rọ̀ ànábì bí òsì dá o. hadith Hakim ibn Hizam ó ní ọmọ tàǹtí tó ṣe kíni ntó ní. inú hadith Ibn Abbas ànábì ní kọ̀ láì fi o lè sanwó ọjà kalẹ̀ kí ọjà ó tó ṣe kíni ọjà ó tó dé ẹ̀sà fìgbà tí ká lẹ́yìn oṣù kan ọjà yóò délẹ̀ lẹ́yìn ọdún kan ọjà yóò délẹ̀ ìlà ajá lẹ́yìn màálù òun ló jẹ́ káwọn àlùfáà pẹ̀lú màjìnlẹ̀ nù sẹ̀ríà ni wọ́n fi wá gbàgbọ́ yẹn tá nàbì ń wí pẹ̀lú kọ́mbínéṣàn àwọn hadithi méjèèjì ọ̀rọ̀ ànábì ò ní takora wọn sallallahu alaihi wasallam ni wọ́n fi wá sọ pé ẹ̀ẹ́ oríṣi ọjà méjì là máa ta à ń ta ọjà tó ṣe pé ní bẹ́ẹ̀rù almuayyani àì bẹ́ẹ̀rù ṣẹ́yí almuayyani a sì máa ta nǹkan tó ṣe pé ní albẹ́ẹ̀rù bẹ́sífà àbẹ́ẹ̀rù mọ̀ọ́sù a ta nǹkan tí lédè òyìnbó bóyá yóò yẹ lómi báwọn wọn a máa pè ní ascertained and unascertained goods. ọjà tá a bá pè ní ascertained òun ni kébí ìgbà tí yẹn ti máàkì ẹ̀ ohun tí mo fẹ́ gan ni eléyìí gan ni mo ṣe kí ni mo fẹ́. unascertained òun lọ́jà tí a fún wọn ní kí ni description rẹ̀ mo fẹ́ ru mọ́tò báyìí model báyìí kọ́lọ̀ báyìí ọ yàtọ̀ fún mọ́tò tí ẹ̀ ń wo lọ́ọ̀kan wo a ó wù mí àwọn àlùfáà ní hadithu hakim bin hizam ó dá lórí kíni asatẹ́ǹd gold. àfa ọjà tí ẹ̀yin méjì lẹ́wà ń ṣọ́ọ̀pù ọ̀pọ̀lọpọ̀ ní dẹ́rù ẹ̀wò lónìí òun kò ní ọjà ti ṣọ́ọ̀pù kejì àbí kẹta yóò ti pìtẹ́ndì bí egbe gíní bí epo òun ni òun ní ìyànà àwa náà la ní ogbẹ ẹsẹ ní gbogbo ẹ yorùbá ní oko ẹjẹ ti bàbá tọmọ kọmọ làálà ẹ̀yin ó pé ẹ̀gbin rara yín lọ́wọ́ ni ẹ̀yin ọlọ́jà èyí ọba da ẹ pàtì o ọ̀dà kọ́ ta ọjà ọlọ́jà tí èsè tiẹ̀ kò gbowó rẹ̀ kò ìpínlẹ̀ yìí gbà tó ọba gbowó tán lọ́wọ́ ẹ̀sẹ̀ wa lọ́ọ́ bá a pé mu wa níta nínú ni a máa tẹ̀lé sallallahu alayhi wa sallam. àmọ́ ọjà tí ó jẹ́ kí ni on ascertained yá ń wárú eh, kílẹ̀ mẹ́ta bàbá hmm? laptop àbí ń wá laptop Intel kíní kan báyìí àbí tí ó ní iye ráàmù báyìí tí ó ní capacity hard disk rẹ̀ ó tó báyìí sẹ́mi pé èyí wọn ò ṣe pé ìjọba ti kójọ pọ̀ kán tá a rí èyí wọn ni hadith ibn abbas bá wípé bàbá taru yìí wọn a lè ṣe kí ni a lè sanwó kalẹ̀ bẹ́ẹ̀ yàn sálámì ni ó gbọ́dọ̀ jẹ́ wíì specification kìí ṣe ọjà kan pàtó òun ni àtà ìyàtọ̀ tí ń bẹ ń bí ń tọ́ dáa àti èyí tí ọ̀dà níbi kíni asanwó ọjà kalẹ̀ àbá gba owó ọjà kalẹ̀ nù sẹ̀rí àpòtìrí mu Allahu a'lam. Ah, ok eh, eh, ìbéèrè wo ló kù. Monday Chicago ti bẹ̀rẹ̀. No, àìṣe ìtẹ̀síwò ní Chicago torí bá ọ̀pọ̀lọpọ̀ wọn náà fẹ́ẹ́ ṣe pọ̀ sí wọn fẹ́ẹ́ ṣe ti ká hmm? àbí bẹ́ẹ̀ bá lè yaranti pé ẹ máa fíìmù rẹ̀ láì dùn wọn. naam ẹ̀yà àfa àgbẹ̀ kìíní sẹ́nu. tí wọ́n bá ń invite mi lọ sí program ní ti àwọn invite rẹ̀ sí ìtẹ̀sí program àbí sọ àti nǹkan rẹ̀ wá jẹ́ kí èèyàn bá lọ sí inú program rẹ̀ lẹ́sẹ̀ wá sí. ní tẹ̀sílúrú. ó ń ṣe program bíi ìdá kan nígbà. no tẹ̀sílúrú lọ dákọ nísìnyí onítàn bá gbẹ̀yàn sí tẹ̀sílúrú ẹ̀hẹ́ kéèyàn àbíkọ́ má lọ. Oh, oh, tẹ̀sílúrú ló wí. tẹ̀síìrò ní bídíà ẹ kéèyàn máa lọ tẹ̀síìrò súnà ẹ torí ẹ téèyàn bá lọ tẹ̀síìrò ní bídíà téèyàn ti sáfà yóò gbé bídíà rẹ̀ náà léèyàn lọ́wọ́ téèyàn ní mà ń táwọn afá máa wí nù tó ti yé ẹ èyí tí ẹni tí ọba máa kéwú ọbẹ̀ tà kó dòkó níwájú ẹni tó ti pé gbogbo ń tọ́ bá wí ló lè trust kìí ṣe pé wọn náà mọ wò pé àkú mọ pé èyí tó dùn lẹ́yìn nìyí <laughs> bóyá nu bídíà rẹ ló ti rí léyìí ó create confusion fúnra rẹ ọ̀dà tẹ̀síwù ẹni téèyàn trust pé á ọlọ́run àti ti súnà nẹ́bí nìkan lọ́wọ́ wí kò ní wí nǹkan míì àmọ́ ẹ jẹ́ ń wọ́ọ̀nù yín o ọ̀pọ̀lọpọ̀ ní èso ń bídíà lónìí tẹ́ ẹ sọ́dọ̀ ń bídíà o ọ̀pọ̀lọpọ̀ ní èso ń bídíà pẹ̀lú ìfẹ́nu tí ẹ̀sọ́ wọn di kíni ẹ̀sọ́ wọn dùn bídíà irú yóò ń ká ń wí o ẹlòmíì nísìnyí nítọ́ sọ yàn tọ́ sọ ọ́ dùn bídíà sí ni pé ń fi síbi jẹun ọ̀dọ̀ ń bídíà náà nù sẹ́rù yóò náà ni ó ní ọmọ gbọ́rọ̀ ọlọ́run lọ́dọ̀ rẹ̀ àbí ẹ nítọ́ di ó ń bídíà sí ni pé ó yẹ kó kó bú àwọn kan kò bú wọn òsì dùn bídíà náà nù gbogbo eléyà já bẹ̀rù ọlọ́run kó wá ní òròjọ́ níwájú ọlọ́run èyí tó ọba mọ̀ wàlá takfu ma laysa laka bihi ilmun ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ẹ̀ máa wí ń pa àwọn àlùfáà níta àti ti nàìjíríà ń bì irọ́ ni o ẹlòmíì wọn ó gé mo ti fún yín lẹ́gàmpù yìí wọn ó gé kílípù wọn ó gé orí wọn ó gé di rẹ̀ àwọn tó fẹ́ bàjẹ́ wọn sọ fún yín pé nítorí wí nìyí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àti parí rẹ̀ ọ̀tọ̀ ní jẹ́ ń gbé o èyí tó ràn ni pé nígbà tí wòye ní ọlọ́run ti yọ ọ̀rọ̀ yìí kó lọ́dọ̀ rẹ̀ ẹnu pé a ọ̀dà mi lójú pé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ nìyí ń sọ ní wọ́nu yín débẹ̀ ẹ̀ torí ọlọ́run sànù pé ó dín ẹran ìkómọ ó tún sì rẹ sisi ń bí dé o <laughs> ẹ ó tún à ń ṣe wáàsí ń bí ìkómọ òtítọ́ ń bí dé ànánu gbogbo orú àwọn eléyìí ká ń wí o ẹ Ọlọ́run o kò dáhùn lójú pé bóyá tọlọ́ọ̀ nìkan ní ọ̀sọ̀ àbí ọ̀sọ̀ tòṣù kéèyàn má lọ ní kọ́ wá alternative dé ibi tí ó ti gbọ́rọ̀ ọlọ́run àti súnà tànàbùà Muhammad sallallahu alaihi wasallam náà ọjọ́ ti lọ sáfà àti náwó tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ bóyá the last one náà. aleykum salaam wa rahmatulah. ìdájọ́ tó ní ṣe nípa fífún ọmọ ní ọdún méjì mò ń sàlàyé fún àwọn kan ẹnìkan wá sọ fún mi pé ó kọ́ wọn láàrin àwọn onísúná yìí pé ọmọ òkè sábà pọ́dún méjì tí wọ́n máa fi ń ṣe mí lè lórí pé tí wọ́n mọ fún ọmọ ní kíni mo á fẹ́ bèrè pé ṣé wájìbù ni kí ọmọ mọ ọyàn ọdún méjì ní àbí. ok ṣé o tún náà nìkan ní jẹjẹ máa bímọ yín ọ̀dà náà pé ànábi ní ẹgbẹ́ jálùmọ̀ wọn pọ̀ àmọ́ ìrọ̀pọ̀ ń tún náà nìkan ni ní tètè máa bímọ ẹ bọ ní ní kúkúrú àánú Ọlọ́run lọmọ o gbẹ̀ntọ́ lọ́n ti bọ̀ ọlọ́mọṣà bá wa tọ́jú wọn o gba àwọn tí ń bẹ lọ́hùn ọlọ́mọṣà dá náà lóhùn o àánú Ọlọ́run ni gbogbo wọn tó ti ń yọ ọ́ dànù náà bẹ̀rù Ọlọ́run àánú Ọlọ́run tẹ́lómìn sunkún lọ́kàn lóru tí ò rí òun ni wọ́n tún dọ́gbọ́n sí inú tẹnìkan wí fún mi ń dò ní ìṣẹ́ tó dáhùn nígbà tá a fà láwọn ń sun náà tọ́rẹ́ nìyí náà fi ń sọ fún mi pé ọ̀dọ̀ àwọn súnà lọ́pọ̀ sí pé wọ́n bá ti tètè lóyún báyìí fatiwa rán dandan ká wà lórí wọn pé ṣékọ̀ ti fógójì ọjọ́ ṣékọ̀ ti ṣékọ̀ ti fẹ́ mi sí la pé wọ́n yọ ọ́ sọnù ni kódà o kódà o ìyọyún sọnù ọ̀dà o inú ṣẹ̀ríà inú súnà o kódà bí o tí ì lára ẹ̀ ẹ̀ má sọ ẹ̀sìn ọlọ́run di ẹ̀sìn àárẹ̀ o ó ní ìdí tí máa fà kí sì ní ìdí tí máa fà ká má fà gùn ọ̀nà kẹ́tẹ́yàn fi lè yọ oyún òun ni kí ewu ọmọ bẹ́ńbi oyún yìí fún ìyá lóyún ọ̀tán gba àwa wí yòókù kọ́dà máa kìlọ̀ fẹ́yìn medical doctor ẹ̀yẹ skanu ẹ̀ wà ní ah, ọmọ yìí ti wà ẹ̀ ti wà deform ẹ̀ lọ ẹ̀ lọ yọ dànù ọlọ́run ó bí ọ o <laughs> kò tó ní ẹtí ó o torí náà ọlọ́run ó sànù wa o àfa wa ní ṣé dandan ni kí èèyàn fún ọmọ lọ́yàn ẹ ọdún méjì àbí kìí ṣe dandan àmọ́ ń lọ dáa jù báàlùkùránì ti kọ́ wa nù wàlúwàlídàtú yurdi'na awladahunna hawlayni kamilayni liman àrọ́ọ̀dà ayò tí mà rọ̀bọ̀ à bọ́lọ̀ ti wí náà nù kò rújú gbogbo àwọn àmà gé orí ayé àmà gẹ́sẹ̀ rẹ̀ irú kílípù tẹ́ ń gé òun ní máa fa gbogbo eléyìí wọ́n bá yìí pé ẹ̀ka délẹ̀ ni irú ìbéèrè yóò ní wáyé ọlọ́run gan sọ pé lè máa ń ń tá o fún kíni fẹ̀yìn ọba fẹ̀yìn o kí ló tún wá fún inú Al-Qur'ani gan ṣe olúwa ní lè máa ń àrọ́ọ̀dà kí ni tó máa àrọ́ọ̀dà <laughs> ẹni ọba fẹ́ ẹni ọba wú <laughs> àmọ́ gbogbo ẹ̀ gbé ńlá lẹ́ẹ̀ gbé láàrin gbogbo ẹ̀yin tẹ̀ ń gbérú ẹ̀ ná ẹ̀bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run kò sí ní tọ́ gbà ń bi kábẹ́ nìkan ló kọjá tiẹ̀ tó gbọ́ lálùkì yá mọ̀ gbọ́ àmọ́ pé sùúrù sọ̀rọ̀ ọlọ́rọ̀ yìí ẹ̀jẹ̀ apá tí ó léwu torí náà fa ó kílẹ̀ àánú àlùkùránì o olùwà ní á ọ̀yàn tó dáa tó pé o òun ní kíni òun ní kọ́ ọmọ ọmọ yẹn ọdún méjì àmọ́ ìjọ́lọ́ ní túláàsì ní ń bẹ̀rẹ̀ ló ti yí pé lè mọ́ ẹ́ àrọ́ọ̀dà ayò tí ìmọ̀ rọ̀bọ̀ fẹ́ni ọba fẹ́ tọ́fẹ́ kó pé bẹ́ẹ̀ ẹni ọba sì fẹ́ ń gọ́ kò lẹ́sẹ̀ ní ọ̀lẹ́sẹ̀ torí náà bó ti jẹ́nu o hàdà adam wa sallallahu wa sallam wa barak muhammad wa alihi wa sahbihi. alfa yunus rán mi létí nǹkan ní sọ nínú ẹsìn àbí. usually èmi continue tafsiru ní àsìkò ẹ̀ǹkẹ̀káfù that has been my practice but òun àtàwọn kan ń bíléèdì pé ká kọ̀ntínú tẹ̀síìrù tọdún yìí mo wá fún wọn kọ̀ǹdíṣàn kan wá ìtẹ́mi fi máa sọ́ọ̀pù tẹ̀síìrù tí yẹn ti káàbù bá ti dé mọ́sálásí yóò lè gba ogbó yín bá lẹ fẹ́ ti káàbù ẹ lọ bòmíì tẹ̀ ti lọ ṣe and I don't want a situation tẹ́yàn wá torí tẹ̀síìrù yóò ní lọ ṣe ẹ̀ ti káàbù that's the reason tẹ́mi fi máa sọ́ọ̀pù tẹ̀síìrù tó bá ti dé kíni tọ́ba ti dà sí kó ẹ̀ tìka fún kálukọ́ lọ bí tọ́ba ti mọ̀ pé yọrọ ńlọrun tó ń ti ṣe ń ti káàbù ẹ̀sìn lẹ́yìn náà ẹ̀sìn tó dáa jù láwọn ọjọ́ mẹ́wàá tí ọgbẹ̀yìn yìí òun ní ẹ̀sìn káàbù inú awẹ̀ bọ̀tọ̀ndídàn tí mo fún wọn tẹ bá lè fòfíìlì rẹ̀ wọ́n ní àwọn ọmọ streamu ẹ̀ láìfù àbí ẹni ọba wà ní gbogbo bí tí n bá ti ṣe ẹ̀sìn náà lásìkò tẹ̀síwòrán bá tó ó lè máa ẹ́ ó lè máa wò ó Uh, if that is possible ara name ọlọ́run àǹfààní tó fún wa fún technology náà nù àmọ́ ògbélé ìtẹ́lẹ̀ eh, ńgbà covid dé náà ni òǹkàlùkù jágbọ́n àti zoom àti gbogbo ẹ̀ eh, insha allah pẹ̀lú ògbó ọlọ́run ọlọ́run ọjà ju monday lọ we can continue ọlọ́run ọjà ju gbà lọ. now now. ọjọ́ ti wá lọ wọn la promise bá sọ̀rọ̀ nípa ẹ̀sìn káàfù náà ọ̀tọ̀jọ́ ti lọ lónìí insha allahu ta'ala. Hmm. nyama ok bóyá ká kàn sọ alẹ́ ṣe káàfù ọ̀nìyàn kéèyàn kóra rẹ̀ dúró nílé ọlọ́run láti sin lọ́run gbogbo ní tí ìbá ti tẹ̀sìn àìsè nìkíni àìsè ní chicago sórí bọ́ bá wo nǹkan kan ní online náà yóò jẹ́ ní tí ó jẹ́ kíni tí ó jẹ́ sìn irú kéèyàn gbọ́sùnmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ìbáàdà ni gbọ́ alukur'an tẹ̀lé nǹkan gbọ́sùnmọ̀ rẹ̀ ọba ìpè yìí ní kọ̀ láìsí àmọ́ mọ́ àjọ jẹ́pọ̀ ọmọ wa browse àbí ọmọ ọmọ wo email ẹ àbọ̀ ọmọ wo níwùsì ní ìtìkáàbò ṣètọ́ nínú o then àìsè ìtìkáàbò ní mọ́sálásí tí wọn ọba ti kíjà mọ́ àbí tó bá ṣe pé jímọ̀ ọba yín ní ìtìkáàbò lọ́dún yìí jímọ̀ ọba yín ní ìtìkáàbò mọ́sẹ̀ ìtìkáàbò ní mọ́sálásí tí wọn ọba ti ní kí jùmọ̀ torí pé jùmọ̀ ọ̀ràn yẹn ni jàmá ọ̀ràn yẹn ni ẹ̀ẹ́tì káàfù súnà ni o ọ̀wá gbọ́dọ̀ ju ọ̀ràn yẹn lẹ̀ nítorí pé ẹ ọ̀fẹ́ ṣe kínni ọ̀fẹ́ ṣe sunna ẹ bàbá ti ṣe ṣìkáfù ẹ àìjáde àfi ntọ́ jẹ́ làlúrí ntọ́ necessary extremely necessary èyí tó dáa ni pé kọ́ lẹ́ni tí ọmọ gbóúnjẹ fún ọ tòun ní ma pọ́n lọ jẹun lé kò ní ibi tó gbé bọ́ bá fẹ́ lọ tọ́ílẹ̀tì ọ̀fẹ́ wẹ̀ ìbẹ̀ mọ́sálásí náà àmọ́ wá ń ṣe é ti ká fà á tún máa lọ sínú ńlé á tún máa lọ jẹ sàárì ńlé ànábì òṣèré ti ká fún báwọn o àbí á tún máa láńlọ wẹ̀ ńlé ara ń ta wílẹ̀ kan nù gba tọ́ílẹ̀tì mọ́sálásí wa yẹn ọ̀dà ẹ̀tún ṣe ẹ̀tún ṣe kí ètì ká fò tó dé àmọ́ ẹ̀sìwìsì pé àtọ́ílẹ̀tì yẹn máa rùn ni kò sí omi ìwẹ̀ kódà kéèyàn ọmọ ẹsẹ̀ ti káàbò tó máa lọ nu ilé tó ń gbé o kódà ẹnu tó bá jẹ́ dandan ká má ṣàṣejù èyí ti káàbò pé òfìyàwó àtọmọ ẹlẹ ńlé nítorí ńlẹ ńlé wá tán wọn wá ń kọ ọdọ ọdá wọn lóhùn ọlọwà ní ti káàbò ẹsẹ̀ nu o ní ti káàbò kọ́ wọn o ọgbọ́dọ̀ ṣe dandan ètò jẹ́ dandan kọ́lá bí wọ́n bá sì wá ní ọ̀rẹ́ ọmọ kan ó ní ìdí àtẹ́ńṣẹ̀ rẹ wọ́n lọ sókè ní ọ̀jáde kó ní ìdíkàbù rẹ ọ̀lọ́ yẹjú yóò ní o gbogbo àwọn nǹkan tó bá jẹ́ dandan àgbọ́dọ̀ jùlẹ̀ ní títorí èyí tó jẹ́ mustahabu bí ọ̀rọ̀ ẹ̀ẹ́díkàbù ọlọ́mọta àtẹ̀wọ̀n fún wa. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين